Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹ káàárọ̀ níbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi yóò dáa fún yín ojúmọ́ tó mọ́ lónìí nípa orí ọ̀fẹ́ ọlọ́run yóò mú ayọ̀ wọnú ilé yín gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ọjọ́ òbí lónìí ọlọ́run fún ara rẹ̀ yóò súre fún yín olúwa ọlọ́run aláàánú yóò ṣàánú fún yín ìrànlọ́wọ́ tí ayé yín ń pè fún lórúkọ jésù ọlọ́run yóò ràn sáyé yín ìpele tó kù tẹ́ fẹ́ dé láyé àánú gbìyìn débẹ̀ ìlépa àti ìbèrè ọkàn yín ọlọ́run yóò gbọ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àánú gbà. ìwé orin dáfídì orí tààtì ẹsẹ̀ one òun ni àwòkà láàárọ̀ yìí kó tó di pé màá súre fún wa psalm orí tààtì ẹsẹ̀ one bíbélì wípé lóyìn ọ olúwa nítorí pé o ti yọ mí jáde o kò sì jẹ́ kí àwọn ọ̀tá mi ó yọ̀ mí hallelujah nígbà tí onísàmù yìí ń kọ orin yìí ó ti la oríṣiríṣi nǹkan kọjá tá a bá kà síwájú sí i ó la àìsàn kan kọjá èyí tó jẹ́ pé àwọn èèyàn ti sọ ìrètí nù nípa rẹ̀ ṣùgbọ́n ọlọ́run kò yọ ó ní kò jẹ́ kí àwọn ọ̀tá kó yọ òun ó ló yọ òun jáde nínú wàhálà yẹn èmi ò mọ wàhálà tí wọn náà là kọjá tó dàbí ẹni wípé àwọn èèyàn ti sọ ìrètí nù pé ò lè yọ kó ń bẹ̀ àwọn kan ti fẹ́ gbàjó wọ́n ti fẹ́ gbàlù wọ́n fẹ́ fi ọ́ rẹ́rìn ẹlẹ́yà olúwa rán mi sí yín láàárọ̀ yìí ọba tó kó onísàmù yọ tí kò jẹ́ káwọn ọ̀tá rẹ̀ kó yọ yóò kó wọn náà yọ kìkì pé gbọ́kànlé olúwa má sọ ìrètí nù di jésù olùgbàlà mú dúró nínú ìfẹ́ ọlọ́run yóò kó ọ yọ nínú ogun yẹ nínú wàhálà yẹ ọlọ́run ó kó ọ yọ ọ̀tá ò ní yọ bóyá ẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n fún yín láàárọ̀ yìí ọwọ́ ọlọ́run kó kó ọ yọ ogun tó le tó dàbí ẹni pé ò ní bọ́m̀bẹ̀ yẹn lónìí ọlọ́run kò tẹrí ogun yẹn bá ní orúkọ jésù gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórí àìkété àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí tó dàbí ẹni pé dókítà ń sọ pé kò sírètí mọ́ ohun gbogbo ń sọ pé kò sírètí mọ́ ní orúkọ jésù ìyanu ìwòsàn láti òkè wá kó bá ayé lálejò ọwọ́ ọlọ́run kó gbé ọ dìde gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí tí ayé gbógun tì ní orúkọ jésù ọwọ́ ọlọ́run kó kó ọ yọ ọlọ́run kó gbé ọ níjà kó dára fún ọ ìbùkún ni fún ọ bó ṣe ń jáde lónìí nígbà tó o bá ń padà wọlé ayọ̀ ló mú padà wọlé àwọn nǹkan tó o fẹ́ dáwọ́ lónìí á ṣe é ṣe fún ọ yín tó ń retí yẹn lórúkọ Jésù ayọ̀ ló máa já sí ojú òní tì ọ́ ọ̀tá ò sì ní yọ̀ ọ́ ò ní fi ẹkún parí ọjọ́ òní bẹ́ẹ̀ ni yóò rí agbàdúrà fún ló wà kí àlàáfíà kó jọba nílùú wa gbogbo ohun tó bá lòdì sí àlàáfíà ní ìgboro wa lórúkọ Jésù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 ti ríre gbà.